rọ́pò rọ́pò rọ́pò rọ́pò means replace rọ́pò means replace kò sí ẹni tí mo lè fi rọ́pò rẹ̀ kò sí ẹni tí mo lè fi rọ́pò rẹ̀